irú ìyá Mohbad yìí mi ò rírú abiyamọ bíi eléyìí rí o ẹ̀yin èèyàn súnmọ́ bí o <laughs> àfi bí ìgbà tí n ò gbọ́rú ẹ̀ tabadẹ̀mí asòtọ́rọ̀ tó tọ̀ n ò gbọ́rú ẹ̀ mi ì tí ì rírú eléyìí jẹ́ tuntun ó dẹ̀ jẹ́ gbà àkọ́kọ́ tèmi máa rírú nǹkan báyìí gbogbo ayé ń pariwo wípé justice la fẹ́ a fẹ́ mọ tó pa Mohbad ṣùgbọ́n ìyá tó jáde o èpè kọ́ngbẹ́kọ́ngbẹ́ ní o ẹ wá wo èpè tíyà èpè ribiti ribiti tí ń sẹ́ o bóun ò fẹ́ kẹ́nìbọ̀dì bóun wá justice o pé kí wọ́n sà lọ sin ọmọ òun wípé wọ́n ẹ̀ ẹ̀ Mr Muyiwa pé òun àti bàbá Mohbad pé wọ́n fi Mohbad powó ni wọ́n ń pín ní seventy five twenty five àbí nǹkan ló náà ń pín o ẹ̀yin abiyamọ ayé ẹ súnmọ́ bí o mẹ́wàá mọ̀ ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ kú Mohbad ìgbésẹ̀ tí ìyá Mohbad gbé ń bì ah ó sọ a lot of things ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó yé wa ọlọ́run gbọ́ ṣùgbọ́n ẹ má jẹ́ rojọ́ pọ̀ jẹ́sẹ̀ búkì màdámù yẹn ẹ wá gbọ́n tó náà tú o <laughs> nǹkan ń bẹ láyé ah! àwọn abiyamọ ló abalajọ oríṣiríṣi abiyamọ ló wà ọlọ́run gbọ́ ẹ má jẹ́ rojọ́ ẹ jẹ́ ń gbé màdámù yẹn wọlé gbogbo ẹ̀yin abiyamọ ẹ ní fojú sunkún ọmọ o láṣẹ ìdùmàrè ẹ madam jesebuki. ìyá Mohbad ọ̀sẹ̀ tí ìyá Mohbad rí pé bàbá Mohbad lọ sọ́dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ṣọtí eyín ìyá Mohbad bí ìyá Mohbad ṣe rí bàbá Mohbad lọ́dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ níjọ́ yẹn ó bá send voice note sí ẹ̀gbọ́n bàbá Mohbad bí ẹ̀gbọ́n ni ọ̀nkú mú ìwà àbábúrò mi mọ̀ ọ̀nkú mú ìwà wọ́n wà l'Amẹ́ríkà ọ̀nkú wọn yẹn inú bí inú bí màá wá máa play voice note yẹn fún yín màá wá máa ṣàlàyé màá máa stop ẹ̀ màá máa ṣàlàyé fún yín ṣé kan tí mo sọ yẹ yín bó ṣe rí i pé bàbá Mohbad ó lọ sọ́dọ̀ bẹ̀rẹ̀ kẹtẹ̀ kò wá rẹ ara wa ta máa ń play voice note yẹn fún yín sìn bó ṣe mú àwọn voice note kan ó send ẹ̀ sọ nkú mi wá ní Amẹ́ríkà ṣẹ́rí mo bá bàjá sọ̀rọ̀ yẹn nǹkan tó upset mi ni pé wọ́n twenty mi ìyá Mohbad ó wá fún ọkùnrin mi wá ní three days ṣàmẹ́ pé ṣàmẹ́ pé bẹ̀rẹ̀ kẹtẹ́ sọ pé ó bá fìbínú sẹ́ndì mẹ́sẹ̀gì sí ọkùnrin mi wá ṣẹ́rí mo ẹ lọ́ọ̀fà láìpẹ́ ẹ lọ́ọ̀fà láìpẹ́ báyẹn kọ́ńpéjì wálẹ̀ o ṣẹ́rí mo bá bàjá sọ̀rọ̀ yẹn bó ṣe rí bàbá Mohbad ń bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ó mọ̀ ìpa ṣìrí àwọn tí ń túbọ̀ Wùnmí bá tún tẹ remote control ẹ̀ Wùnmí bá tún tì síta ó bá send voice note sí ọkùnrin wa ẹ jẹ́ kí n máa play voice note yẹn bá wa máa ṣàlàyé fún yín bó ṣe jẹ́ ẹ máa gbọ́ o. ẹ lọ káàárọ̀ sà ẹ kújọ́ mẹ́ta o ẹ jẹ́ kú iṣẹ́ tó ń ran yín tẹ̀ ń jẹ́. ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́. justice for Mohbad ń wá ṣé ilẹ̀ gbọ́ àbí òun làbúrò ṣé justice of Mohbad yẹn wà bí ẹ fẹ́ kówó jẹ ẹ dẹ̀ ń dààmú ọmọ Nàìjíríà ń gbá wọn ríbo ríbo rábaraba ẹ̀yin náà dẹ̀ sì gbà pẹ́ mi náà bímọ sísìn yín ẹ sí ní ọ̀nà tó tọ́ ìwọ náà bímọ ọkùnrin ó dẹ̀ bímọ obìnrin nǹkan tẹ́ ìfojú ọmọ mi rí ojú yín máa rí ọmọ tẹni kọ́ máa sìn yẹn ẹ̀yin olè yìí ṣé justice of Mohbad lẹ̀ ń wá kiri látijọ́ ọjọ́ yìí mo fún yín ní three. ìyá Mohbad point of correction Ko ń ṣe baba bàbá Mohbad àtọkùnmú ìwá ló sọ pé kán má sin Mohbad ọlọ́pàá ò tí ì ṣe nǹkan tán máa ṣe tán ìwọ náà ni Wùnmí tì síta about few months ago To bọ́ síta tó sọ pé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o yòókù Mohbad ti pẹ́ ńlẹ̀ o wọn ò sí o wọn ò ké bọ́ta ń jọ yẹn àwọn èèyàn yẹ̀yẹ́ ẹ no no wọ́n sọ pé no DNA no barrier no post no no no autopsy no burial ṣùgbọ́n ìyá Mohbad ó bọ́ta Wùnmí tí ẹ bọ́ta ìtorí pọ́n sọ pé dandan kọ́ lọ ṣe DNA ó bọ́ta ń jọyìn ó sunkún egbére egbére bá ń gbẹ́ ní mi bá ń gbẹ́ ní mi ó sunkún egbére so point of correction òpònú ṣé wọ́n tó tiẹ̀ mọ́kú tó pọ́mọ ẹ tó yẹ pé orí íńtánẹ́ẹ̀tì lọ ti ń sọ fún ẹ èèyàn kan wà wájú ó ń sọ fún ẹ báwo ló ṣe fẹ́ gbọ́n she a stark illiterate so ọ̀rọ̀ èròjọ́ mi lójú ẹ má gbọ́ lọ ẹ má gbọ́ lọ. ojú yín máa rí ọmọ tẹni kọ́ máa sìn yẹn ẹ̀yin olè yìí ṣé justice of Mohbad lẹ wá kiri láti di ọjọ́ yìí mo fún yín ní three days tẹ́ẹ̀bà lọ ṣe DNA wà á mọ̀ pé Mohbad yẹn kì í ṣòun ló bí Mohbad ṣọ̀rọ̀ pé ìyàwó níyàwó ni mí òun náà àwọn ọmọ yẹn òun kọ́ ló bí wọn ó kàn gba owó lórí àwọn ọmọ mi ó ń gba owó lórí wọn ẹ wá sọ pé ìwà justice of Mohbad ẹni títí títí títí títí ẹ má ṣèrànlá ìwọ àti ẹ ṣé bí wọn ló ń tì í o jẹ́ kó mọ̀ kọ́ tó yẹ kó ṣe lórí àwọn ọmọ ẹ̀ mo dẹ̀ mọ̀ pé gbóyin tẹ̀ ń sìjò sí mo mọ̀ pé ní agbára ọlọ́run tó bá ṣe pé ọyàn mi méjèèjì mo fi fún àwọn ọmọ mi mu ẹ sì máa jọ ṣẹ̀ sí dẹ́yìn. ọyàn náà dà ọyàn wèrè wo ló wà láyà wèrè ẹ ọyàn wo ló wà láyà ẹ tó fún wọn mu tó bá fún wọn lọ́yàn ẹ mú lóòótọ́ tó mu ọyàn ẹ ò ní kó ọmọ mẹ́ta sílẹ̀ lu lu bàbá bàbá oníbàbà tó ń ṣiṣẹ́ kápẹ́ńtà gbẹ́nàgbẹ́nà ò ní dà wọ́n lé láyà kó bá ọkùnrin míì sá lọ ìwọ ń lu àyà àyà kan ló ń fọwọ́ lu ìyá Mohbad oko ẹ máa gbọ́ lọ. ẹ wá fi ọmọ yẹn pamọ́ síbi tó wà yẹn ó sì ń bọ̀ wá kàn wọ́n náà o tá lọ́ọ́ bá lọ àbọ̀ ń bọ̀ o bó ṣe máa rí fún gbogbo yín nìyẹn ò lẹ́yẹ kọ̀ọ̀kan mo dẹ̀ mọ̀ pé kì í ṣe bàbá ẹ̀ tó bá ṣe pé bàbá ẹ̀ ni kò ní máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn èmi ò ní ká má post ọ̀rọ̀ mi síta o mo fẹ́ kẹ́ sọ fún gbogbo àgbáyé torí èmi náà ṣì ń bọ̀ wá jáde sí i torí pé ẹ fi ọmọ mi pamọ́ owó tẹ̀. ṣé ń gbọ́ ìwọ náà sì ń bọ̀ fún gbogbo àgbáyé ẹ ìwọ náà sì ń bọ̀ fún gbogbo àgbáyé <laughs> ṣẹ́jú ẹ̀ wá ni ṣẹ́jú ẹ̀ wá ni ẹ̀bẹ̀jú àwa Nigerians ìwọ tó jẹ́ kó ti tì mọ́lé tipẹ́ ìwọ tó rí aṣọ ẹ̀jẹ̀ ìwọ tó jẹ́ pígbà tí Mohbad kú ìwọ ló kọ́kọ́ pè wọ́n pè wọ́n bá ẹ sọ̀rọ̀ tán ọlọ́run tí ò kúrò nídìí àrò mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ ẹ dúró ọlọ́run tí ò kúrò nídìí àrò òun ló jẹ́ kí bàbá Mohbad kó má padà níjọ́ tó pa Mohbad tó sọ pé kó padà yẹn ni pílánì wọn ni pé èdè ló dì wọn ṣe pé bàbá Mohbad sọ pé wọn ò bóun sọ̀rọ̀ ìyá wèrè yìí ọ̀dájú abiyamọ yìí ló ń bá sọ̀rọ̀ wọ́n bá plan wọ́n bá ṣe ṣé gbogbo yín rántí náà pé Baba Mohbad bàbá Mohbad sọ ní interview ẹ̀ pé lọ́ọ̀yà pé òun ipa wọn máa ṣe meeting ó ní wọ́n dẹ̀ cut òun off wọ́n ṣe meeting yẹn wọ́n ṣe eight days fún Mohbad nínú ilé Mohbad wọn pe Baba yẹn sí mọ́ ìyá Mohbad wà present ń bẹ̀ ṣé gbogbo yín rántí ṣáàbí amọ̀lélẹ́yà àbí àbí àgbà ìwọ sọ pé òyìn ń bọ̀ tàbọ̀ ọ̀dájú abiyamọ ni ẹ́ a lè blame ọlọ́run ẹ̀yin tó jẹ́ kọ́lọ́ máa yà lágàn tó ń pọ́n ọmọ kan àwọn tó nífẹ̀ẹ́ ọmọ tó ń ná ní ọmọ wọ́n wà ń bẹ̀ kò jẹ́ kọ́lọ́ ẹ kò jẹ́ kọ́lọ́ ńlá ẹ lágàn ìyá Mohbad àgọ́ alẹ́ ló jẹ́ kọ́lọ́ ń fi ẹ ṣe ìkànnì ẹ you are evil we are wicked you have the effrontery bàbá yẹn ń dààmú kiri ìwọ àti bàbá yẹn kọ́ ló jẹ́ kẹjọ pawọ́pọ̀ kẹjọ wá justice for Mohbad ẹ yẹ kí n dá yín sí nǹkan kan tó ń bọ́tà ẹ̀ ìgbà tí Mohbad kú irọ́ ni mo ní báyọ̀ pa láyé mi ṣé gbogbo yín rántí pé bọ̀dà mú ìwà yẹn ẹ̀gbọ́n bàbá Mohbad mò ń ṣe ṣóńjọ́ yẹn lọ́wọ́ ṣé gbogbo yín rántí ni wọ́n inbox mi pé Bukky Jesse please I want to talk with you this is this is bàbá Mohbad's uncle ṣé rántí ṣé gbogbo yín rántí ojú mi báyìí mo wà lórí order line asọ̀rọ̀ tó ń dọ̀ yẹn ni because èmi sọ fún wọn pé kí ló dé lè jọ wá justice ẹ ṣe pa wọn people ìpọ̀ ìyá Mohbad àti Baba Mohbad kan wá justice for Mohbad pọ̀ ẹ má ti jẹ́ kí n gbé yín débẹ̀ ẹ má gbọ́ voice tó tiẹ̀ lọ. ẹ gbà lórí ọmọ mi ẹ dẹ̀ fẹ́ gba dúkìá ẹ fẹ́ gbà nítorí ó bí ọmọ ó dẹ̀ níyàwó ẹ tún fẹ́ jogún ẹ ṣé justice of Mohbad náà lè ń wá ṣé justice tó fún Mohbad lẹ̀ ń wá àwọn ọmọ Nàìjíríà ṣì máa dá sí i ṣe láwọn tẹ̀sí lọ́ fún lówó yẹn tẹ̀jọ́ fún lówó tẹ̀jọ́ support ara yín yẹn ẹ̀ sì jọ máa parun ni ṣé justice tó fún Mohbad lẹ̀ ń wá báyìí ẹ̀ sin ọmọ ọlọ́mọ ẹ fi ń gbowó àwọn Africa television ti jọ padà lẹ́yìn ara yẹn ẹ̀yin ó lè ó lè fẹ́ jogún ọmọ mi ẹ fẹ́ jogún ẹ. wọ́n fẹ́ jogún ọmọ ẹ̀ so ìwọ lè padà wá sọ pé o lọ́mọ àwọn ọmọ tó já sílẹ̀ àwọn ọmọ tó wẹ̀yìn wò àwọn ọmọ tó bá babaláwo sá lọ ìwọ ń pe pé wọn fẹ́ jogún ọmọ ẹ ibo ló wà fódìdí fifteen years tọmọ yẹn ní fifteen ọmọ yẹn tún bu ẹ láṣìírí ó ní ten years i no see mommy fifteen years baba baba yẹn tuntun sọ bàbá yẹn ní kò ń ṣe ten years fifteen years ni ìwọ náà fẹ́ jogún ọmọ ṣe ipò lórí burúkú nìyá yìí ó wá ikú tó pa ọmọ ogun ló ń jà sí báyìí ṣe pé gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí lẹ́nìí ọlọ́run ò ní fìyà yín ṣe bùkà kò ní fìyà yín ṣe kò ní fi ṣe àgbélébù yín nínú ayé yín àbẹ́ ẹ̀gbọ́ya ẹ̀ ni ẹ̀wọ̀ ogún nìyá yìí sọ wọ́n ní kí ló pa ọmọ wùmí wà níbẹ̀ ìgbà tó pa ọmọ dàgóṣà wà níbẹ̀ ìgbà tó pa ọmọ àdúrà wà níbẹ̀ ìgbà tó pa ọmọ ìyá Mohbad wà níbẹ̀ ìgbà tó pa ọmọ ìwọ ń bọ́ta sọ pé wọ́n fẹ́ jogún ọmọ ṣọ́rọ̀ ogún là ń sọ yìí àbí kí ló pa ọmọ ẹ máa gbọ́. ẹ lọ sáyìn ẹ̀yin àwọn gba àwọn gba seventy five ẹ̀yin gba twenty five ibi tẹ́ ẹ ti sì sí mo mọ̀ pé ṣe máa jọ tira yín síbi tẹ́ ẹ jọ fẹ́ orí Mohbad ẹlẹ́dàá Mohbad ṣèjọ máa tì yín papọ̀ ìyàwó níyàwó ni mí o àwọn ọmọ yẹn ọmọ ọlọ́mọ ni o jòsí ló bí wọn o ọmọ ọlọ́mọ ni wọn o bó tẹ̀ ṣe máa rí fún ayé gbogbo yín. ṣe ti gbọ́ jòsí bàbá bàbá Mohbad kọ́ ló bí àwọn ọmọ yẹn ìyá Mohbad ibi tó ti daft nìyẹn mo sọ pé tó bá ń wádìí that first person in the world ìwọ ló máa gbàwọ́dì yẹn jẹ́ wá sọ fún ẹ òfin sọ pé kó má jẹ́ bàbá gan ló bímọ ṣó fẹ́ gbọ́ ṣó fẹ́ gbọ́ the fact pé bàbá ló tọ́jú àwọn ọmọ yẹn dàgbà bàbá ní ẹ̀tọ́ sí gbogbo nǹkan ọmọ yẹn olórí burúkú òun kọ́ ló bímọ wàá sọ bẹ́ẹ̀ náà ibi tí jẹkújẹ tiẹ̀ dé wàá jẹjẹkújẹ ìgbà tó sọ pé ọmọkú tó bọ́ta tó ń sọ̀rọ̀ deep freezer tó ń sọ̀rọ̀ ọjà tó fẹ́ rà fún ẹ ibẹ̀ bó ti mọ̀ pé ò ń ṣe ìyá tó lálùbáríkà lórí ọmọ because tó bá jẹ́ bẹ́ẹ̀ ni o ò ní máa sọ pé wọ́n fẹ́ jogún ọmọ àbí gbogbo yóò rántí níjọ́ tí mo bá di kú ó ṣẹ̀ṣẹ̀ ra deep freezer mẹ́ta fún mi ni. ó náà máa já ṣọ́ọ̀bù méjì pọ̀ ìjọ kejì ó ní pé wùn mi máa gbé mi lọ a máa lọ ṣe shopping five million ló kó fún mi ṣé gbogbo yóò rántí ni ìyá yóò máa sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ kú tó pa ọmọ ọ̀rọ̀ deep freezer mà ló ń sọ́njọ́ yẹn ṣé yẹn ló wá fẹ́ jọ yín lójú ẹ jẹ́ ká máa gbé lọ. òun lè ṣe yẹn ìyá tí ẹ jáde síta ó ń ṣépè fún mi ìyá tí ò mọ̀ rí ó ṣépè fáwọn ọmọ ẹ ó ṣépè fún yín ó ṣépè fáwọn ọmọ ó tún ṣépè fáwọn ọmọ ọlọ́mọ gbogbo ìpè tí ìyá yín ṣẹ̀yìn pátápátá bó ṣe máa rí fún yín nìyẹn o kò ṣèmi ni mo ní o èmi ò ní jẹ gbì mi ìdẹ̀ ní kú gbì justice tó fún bàjẹ́ lẹ́wà yẹn ẹ fún ọkọ ọmọ yẹn. ìyá Mohbad point of correction wọn kúná gba tíṣà fún ẹ náà ò ń jókòó ò ń jókòó ni ọ̀n tí tíṣà bá ti dé ló máa sọ pé ó fẹ́ lọ ṣe nǹkan ṣé ń gbọ́ mi Yeah, Mubad. it is not justice of Mubad. justice for Mubad. ìwọ kọ́ iná ló ń ṣe wọ́n twenty me. wọ́n twenty me. it's not justice of Mohbad ṣé go yín ò gbọ́ látàárọ̀ ni mi ìgbọ́ comment. See, justice of Mubad. justice of Mubad. She go go you gbọ́ ni one twenty mi tún ti fún wa mi o justice of Mubad. ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ọmọ yẹn ráre ẹ wá ń gba owó lórí ẹ ẹ wá ń gba owó lórí ẹ ọmọ yẹn ti pé five months báyìí bó ṣe máa rí fún yín nìyẹn o lágbára ìwòho tí mo fi bí ọmọ yẹn ó máa dá yín lẹ́jọ́ ọyàn mi méjèèjì táwọn ọmọ yẹn mu ó máa bí yín léèrè. ìyá Mohbad point of correction the only time tẹ́pẹ̀ máa mọ àwọn tó ń ṣépè fún yín ni pé òjìṣẹ́ jìyà lórí àwọn ọmọ yẹn the only time the only time tẹ́ pé màmá wọn tó ń ṣépè fún yín the only time tó lè pé àdàbí tó máa mú gbogbo àwọn tó ń ṣépè fún nìyẹn ò jíṣẹ́ jìyà lórí wọn sórí tí bàbá Mohbad kan bá pe àdàbí lé lórí á mú billion folds because o mọ ọgbà tí ọmọ yẹn ń jẹ ò mọ ọgbà tó ń mú ò mọ ìyà tó jẹ lórí àwọn ọmọ yẹn ọbẹ̀ dùn tán ni Mohbad pè é kó wá jẹ bíyá ká ní Mohbad ò pẹ́ sínú ayé ẹ̀ ni mo yìí ń sọ lẹ́ni Mohbad ò ní kú o pẹ̀ láwọn tó gbàbọ̀dè fún Mohbad èmi sọ bẹ́ẹ̀ because o mọ ikú tó pa Mohbad ó rí ìwọ ló pè wọn pé bàbá yẹn ìgbà tó pè bàbá ìwọ ló pè bàbá ó wá sọ fún wọn pé bàbá ti ń bọ̀ wọ́n ní kó lọ pàdé ẹ̀ lágungi bàbá wà lẹ́gbẹ̀ẹ́ wọn náà ọmọ yẹn ti wà òkè kí ló mú wọn sọ pé ọmọ yẹn wà òkè ya Mohbad ó ó dẹ̀ sọ ó sọ pé síbẹ̀ ó rí Mohbad sójú ó rí because àbúrò ẹ̀ jẹ́ ká mọ̀ pé aṣọ ẹ̀jẹ̀ tẹjọ rí lókè yẹn tóun ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló pọ̀ kí ló dé táṣọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ṣe pọ̀ ní orí aṣọ ètò yìí òwa bọ́ta ṣé wọ́n tó lè bọ́ta àbúrò ẹ̀ mo ti fún mo ti sẹ́ndì fídíò ẹ̀ sí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ àbúrò ẹ̀ kọ̀ǹfàmù pé òun rí aṣọ ẹ̀jẹ̀ ìwọ bọ́ta oní kò ráṣọ ẹ̀jẹ̀ kankan ìyá Mohbad is this how evil you can be ìwọ tó ti ta bẹ́ẹ̀ tra ìtì ẹ ìtorí ìjẹkújẹ ìjẹkújẹ tó lè gbà lẹ́ni kó di ọ̀la kó filẹ̀ ṣe aṣọ bóra kí la mú wáyé ta fẹ́ mu lọ sọ́run àmúlẹ̀ mọ́fo tó bá yẹ pé lóòótọ́ ló fi oyún ẹ̀ gbé ọmọ ìwọ́n tẹ́tì mi justice of Mohbad ìwọ wá ń pe àdàbí fáwọn wo àdàbí padà sí ẹ lórí ó padà sí wùnmí lórí ó padà sí dàgọ́sà lórí ó padà sí àdúrà lórí ó padà sí blessing lórí àdàbí tẹ̀ bá mọ̀ nǹkan tó pa Mohbad ó padà sí prime boy lórí justice of Mohbad ó ti ní tó bá ṣe Mohbad kò ń ṣe Mohbad ló yẹ àdúrà ló yẹ ìwọ náà dẹ̀ support yẹ ipe kọ́mọ ẹ̀ kú ẹ̀ sì mọ̀ kankan mo mọ̀ ipe àṣẹ̀ṣẹ̀jọ bẹ̀rẹ̀ ni àfi tí ò bá sí ọlọ́run ló kù àfi tí ò bá ń ṣe ọlọ́run ló fún mi ní àwọn ọmọ yẹn ló kù èmi mọ̀ pé kó gun eégún yìí kó máa jó níṣó eégún yìí máa jó eégún ìjọ tó ẹ ẹ wọn ní eégún tó bá jẹ́ kọ́kọ́ jó ìran ló máa wò gbẹ̀yìn ẹ sì máa wòran ni torí òtítọ́ àti òdodo èmi sì ń bọ̀ wá sọ́ta ṣọ́ọ̀ ló bí Mohbad nǹkan ló bí Mohbad o. a ti gbọ́ àṣànà senior Shana, ìyá Mohbad senior Shana, àti gbọ́ òun kọ́ ló bí Mohbad àti gbọ́ story for the girls ṣùgbọ́n òun ló tọ́ Mohbad àṣànà òwò tó gbélé ló gbélé wù mí lọ́wọ́ òwò tó gbélé ló gbélé wù mí lọ́wọ́ náà òun ló ṣe ń dóhùn mí lójú ẹ tí mò ń ṣe gbọ́ ọmọ àlè wá fọ́ ọmọ ẹ tó sọ nǹkan kan tó tún mọ ikú tó pa ọmọ ẹ tóyìn pé àjàbí ìwọ mẹ́pà àjàbí àjàbí pa ẹ́ ó pa jẹwẹjẹwẹ tí ẹ ìwọ tó jẹ́ pé wùmí dìídì sọ fún tèmílọ́lá tèmílọ́lá tó wà lórí instagram ó náà i don't trust her i will send her out of my house soon two days later ni wùmí lé ẹ jáde náà tó lọ sáyọ̀bọ̀ lọ́dọ̀ ìyá ìyá ẹ̀ ẹ̀ ṣe bọ́ta kẹ̀dì bọ́ǹkẹ̀ pé mò ń parọ́ wùmí sọ fún tèmílọ́lá ni àfi tí mo ní chaati mo ní chaati ẹ̀ bíbáyìí We sọ pé even this one sitting beside me He ló jókòó tí ń jọyàn ó I don't trust her I'm gonna send her out of the house soon two days later ni Wunmi lé ẹ e jáde mo dẹ̀ bọ́ta mo confam ẹ̀ mo ní ìyá Mohbad ò sí bẹ́ẹ̀ yẹn mọ́ ó ti wà ní ayọ̀bọ lọ́dọ̀ ìyá ẹ̀ ìwọ wá ń adabi àdàbí fáwọn ta ni da àdàbí á da fún in billion fold tó kò ń ṣàbíyamọ ó gbàbọ̀dẹ̀ fún Mohbad ó lè ní ọmọ ọlọ́mọ ni ìyàwó níyàwó ni mí ṣebí ó lọ sọ ní kóòtù pé ìyàwó níyàwó ni mí àwọn ọmọ ọlọ́mọ ọlọ́mọ yẹn o tó bá ṣe pé òun ló bí Mohbad ní tòótọ́ àti òdodo ó máa máa ṣorí burúkú tó ṣe yẹn ṣé wọn máa ṣorí burúkú ẹjọ máa ṣorí burúkú tẹjọ ṣe yẹn ẹjọ ń gbowó lórí ọmọ ẹjọ ń pin ẹjọ ń gbowó lórí ọmọ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ṣé wọn gan o rí rí ṣé o rí rí ó dẹ̀ ó wá sí bíboríbo kiri ṣé justice of Mohbad yẹn ẹ̀sán máa ké lórí yín ọyàn méjèèjì táwọn ọmọ mi ó máa béèrè lọ́wọ́ yín. ọyàn náà dàyà Mohbad yé gba pálí ẹja tó ń pè lọ́yàn yé gba pálí ẹja tó ń pè lọ́yàn ah, ah, ó dẹ̀ ń ṣe ọyàn mi ọyàn mi ọyàn náà dà òun gba pálí ẹja tó wà láyẹ̀ ó pè yẹn lọ́yàn ìwọ tó o lè dàbàrà bọyàn kó máa náyàn mi ṣé Mohbad mọyàn ẹ ni tó bá mọyàn ẹ ìkúnlẹ̀ àbíyamọ àṣẹ kò sí nǹkan tí wùnmí lè ọfà ẹ ò ní gbà ó mọ nǹkan tó ń pè lẹ́jẹ̀ ni ó mọ nǹkan tó ń pè lẹ́jẹ̀ ni ó mọ nǹkan tó ń pè lẹ́jẹ̀ ni ìyá Mohbad ó wá ń ṣe ọyàn ẹ ọyàn náà dà pálí ẹja ilé tí mo fi gbé wọn ó máa béèrè abẹ́ tí mo fi bí wọn ó máa béèrè lọ́wọ́ yín lágbára ọlọ́run ṣé tó bá ṣe pé ọmọ tiẹ̀ ló kú wọ́n máa ṣe ọmọ títí ẹ báyẹn ṣó bá ṣe pé ọmọ ẹ ló kú wà á máa ṣe báyẹn ẹ̀sán ké okùn bá jì máa dà gbogbo ẹ̀ tẹ fọwọ́sowọ́pọ̀ pé kẹ́ máa kọ́ máa sin ọmọ yẹn gbogbo ilẹ̀ máa tẹ̀lé lọ. gbogbo yín tẹ̀ ń wò mí ṣé èmi ni mo gẹ̀ẹ́tì nǹkan ni kí ló tí woman yìí ṣe insist pé kán lọ sin ọmọ káṣírí má bàa tú kán má bàa mọ̀ ẹ̀pọ̀ mu àlè ni Wùnmí gbé dání why is she fighting like this why tó fẹ́ para ẹ̀ ìtorí pé wọ́n ìtorí pé wọ́n sin ẹ ti rántí ọmọ tó tọ́jọ̀ ní skul kan báyìí tó kú yẹn last week àbí two weeks ago lọ́n ṣẹ̀ṣẹ̀ sin ọmọ yẹn after two good years ìyá Mohbad ẹ ti pa náà ṣe kọ́ ọmọ yẹn tún kó kú kú à kó kú kú kó kú kó tún kú gbé ni ẹ ti pa náà ẹ jẹ́ ká wá ìdájọ́ òdodo fún un kò bá jẹ́ ten years a máa fi rí ìdájọ́ òdodo ọlọ́run á fún wa rí tí ò dẹ̀ ní pé ten years lágbára ọlọ́run kí ló dé tó ń kánjú ìyá Mohbad why are you in a hurry ojú tẹ kọ́kọ́kọ́ tí àbúrò ẹ àbúrò ẹ tó gbọmú láyà àyà yín ìgbà tó bí wọ́tọ́ tó sáré lọ pikin pósí tó lọ́ra pósí ọmọ kékeré pósí forty thousand tó pè ní one million ìtorí ẹ fẹ́ kọjú sí Mohbad ẹ tí wọ́n ipá ṣìírí ti tún sìn ìwọ tún ń jà ò ń ja ìjà tara pé kọ́ <laughs> ìyá Mohbad wàá rí omi lójú báyìí ẹ̀jẹ̀ ló máa pè é gbogbo yín tẹ fọwọ́sowọ́pọ̀ ipe kí wọ́n má sìn Mohbad gbogbo yín lẹ ṣì máa tẹ̀lé lọ torí ìkà nìyí ẹ wá fún wọn tèmi gbowó ṣó dá Mohbad yẹn mọ̀. àwọn ọlọ́pàá ló ṣépè fún àtàwọn tá a fẹ́ ìdájọ́ òdodo àní kọ́ má sìn Mohbad ìyá Mohbad gbogbo ṣe ń sọ̀rọ̀ Wùmí tó dẹ̀ ń kọ́ ẹ náà ọmọ ọ̀ta nìyẹn lóríta mẹ́ta ìta ẹlẹ́wà gbogbo leki in and out tó èbèbè ni ìtaláwà ìtaláwà ìyá yín àwọn bàbá yín làwa ń fẹ́ sìn ìtaláwà wùmí wùmí àwọn ìtaláwà we are outside ìyá yín àwọn ìgbà tó ń fẹ́ bàbá Liam nìyẹn o ìtaláwà ìkakò wà wọ́n dì mọ́ kí mo bá di sọ iye ọkàn báyìí abu ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ó mọ̀ gbà tí mo bí ṣé bàbá ẹ̀ mọ̀ gbà tí mo lóyún ẹ̀ ẹ wá sọ pé ìwà justice tó fún Mohbad ṣé justice tó fún Mohbad nìyẹn ẹ̀yin olè bukọ ẹ̀yin ìran kírun yìí ẹ̀yin ìran máa ṣàǹfààní ẹ̀yin ìka ẹ̀yin náà dẹ̀ máa rí sísìn yín o ẹ̀yin náà máa kó sísìn yín lọ́nà lágbára ṣe Olódùmarè lọ́la pé wọ́n ti sìn Mohbad ẹ̀ máa kó sísìn bẹ́ẹ̀ ṣe ń fojú ọmọ yẹn ráre ìwọ náà dẹ̀ bímọ títí ẹ̀ o ó ń bọ́ wà kàn wọ́n náà ṣe rí tẹ́ ẹ̀ bá dẹ́yìn lẹ́yìn ọmọ mi tẹ́ni kan máa sin tó bá ṣe pé ọlọ́run kọ́ ló fún mi ẹ máa jàre ṣùgbọ́n tó yẹ pé ọlọ́run ló fún mi ní Mohbad tí mo dẹ̀ bí kó lọ bí léèrè pé oṣù mélòó ni Mohbad wà nínú mi tó fi mọ̀ pé mo lóyún ẹ̀ ẹ fẹ́ kí n tú àṣírí yín síta ẹ má ṣẹ̀ sí i àṣírí yín ti máa tú ibi tó mórúkọ àwọn ọmọ yẹn lọ máa pé gbogbo wọn síta ń bí léèrè pé kí ló mú mi sọ pé tó ní kí wọ́n á ṣe tí mi ò lọ ṣe wọn àti alọ́ládé ṣé ìtorí pé mo tẹ̀ fi ilẹ̀ mú wò yìí mo tẹ̀ bẹ́ẹ̀. now ṣé gbogbo yín gbọ́ bẹ́ẹ̀ yẹn mo fẹ́ analyse ibi tó sọ yẹn fún yín ẹ jẹ́ kí n tún play fún yín ṣé gbogbo yín gbọ́ nǹkan tó sọ mẹ́yẹn ó ní gbogbo yín àṣírí yín bọ̀ wá tú gbogbo àwọn tá a jọ ṣe nǹkan pọ̀ ìyá Mohbad ló ń sọ̀rọ̀ princess adé abioye ṣé gbogbo yín gbọ́ nǹkan tó sọ màá túbẹ̀ yẹn play fún yín ó ní gbogbo yín àṣírí yín bọ̀ wá tú àwọn tá a jọ ṣe nǹkan pọ̀ mo yìí ń bọ̀ ń ta wá tú àṣírí mo fẹ́ ṣàlàyé bẹ̀yẹn fún yín ẹ jẹ́ kí n dá padà mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́ màá wá ṣàlàyé. ṣé ẹ rí tẹ́ ẹ bá dẹ́yìn lẹ́yìn ọmọ mi tẹ́ni kan máa sin tó bá ṣe pé ọlọ́run kan ló fún mi ẹ máa jàre ṣùgbọ́n tó yẹ pé ọlọ́run fún mi ní Mohbad tí mo dẹ̀ bí kó lọ bí léèrè pé oṣù mélòó ni Mohbad wà nínú mi tó fi mọ̀ pé mo lóyún ẹ̀ ẹ fẹ́ kí n tú àṣírí yín síta ẹ má ṣe àṣírí yín sì máa tú ibi tó mórúkọ àwọn ọmọ yẹn lọ máa pé gbogbo wọn sì táǹsì bí léèrè pé kí ló mú mi sọ pé tó kí wọ́n ṣe tí mi ò lọ ṣe wọn àti ìyá lọ́ládé ṣé ìtorí pé mo tẹ̀ fi ilẹ̀ mú wò yìí mo tẹ̀ bẹ́ẹ̀ máa yí padà ni torí pé wọ́n pé ìrònú pé ìwàdà ṣì wà fún ẹlẹ́ṣẹ̀. now ìyá Mohbad ló ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n bàbá tó wà ní Amẹ́ríkà ló send voice note yẹn sí ìjọ tó rí bàbá lọ́dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ló send gbogbo voice note sí wọn so ìyá Mohbad ló ń sọ̀rọ̀ now ṣe ẹ jẹ́ kí n ṣàlàyé ibi tó sọ páṣírí yín máa wá tún yẹn fún yín ṣe rí kí Mohbad tó kú ṣe rántí pé gbogbo wa ń sọ pé kílé tí bàbá ẹ bá bá mi kọ̀ǹkọ̀ pẹ̀lú nǹkan tí mo fẹ́ ṣàlàyé ṣe gbogbo yín rántí pa sọ pé kí ló dé tí bàbá ìgbà tó ti rí pé gbogbo nǹkan tí Wùnmí ń ṣe fún Mohbad kí ló dé tí wọn wọn ò yà wọn kí ló tó ń jẹ́ kí Mohbad fi Wùnmí sílẹ̀ bàbá lọ ṣàdúrà ń gbà yẹn ṣó ti yé yín ìgbà tí bàbá wa lọ ṣe àdúrà ibi tí bàbá ti lọ ṣe àdúrà yẹn ṣe ń gbọ́ wọ́n wá sọ fún bàbá pé hmm, nǹkan táwọn ń rí níwájú ọmọ bàbá which is Mohbad ipe obìnrin tó fẹ́ yìí o ikú ẹ̀ ló fẹ́ yìí o ipe ikú Mohbad àtọwọ́ obìnrin ló ti máa wá níwájú Ọlọ́run àti ènìyàn bó ti ṣẹlẹ̀ ni mo sọ fún yín yẹn ẹ máa love and like ṣé ń gbọ́ mi ìdí tó fi sọ páṣírí wọn máa tún mò ń sọ fún yín yìí o bàbá wa bẹ ibi tó ti lọ ṣe ìwádìí yẹn bàbá wa bí wọ́n pé kí la lè ṣe sí because àwọn ti try káwọn yà wọn títí títí ìṣe lọmọ yìí padà lọ bá ìṣe ló dàbí pé wọ́n fi remote control wọ́n fi control ọmọ àwọn pé as a matter of fact gan pé ọmọ àwọn ò báwọn bá pè pé kó wá rí àwọn kò kí ń wá mọ̀ pé àwọn ò dẹ̀ lọ sọ́dọ̀ ẹ̀ ipe táwọn bá lọ ń gbà mí gan ó máa lóun ò sílé ṣó ti yẹ yín ṣe ń gbọ́ ẹ máa bá mi dìímú o Baba wa sọ pé kí ni kí ni bàbá aládùúrà yẹn lè bá wọn ṣe sí ṣe ń gbọ́ mi bàbá yẹn wá sọ pé nǹkan wà táwọn lè ṣe ó ní kí bàbá tó bá ti lè rí aṣọ Mohbad tó láàgùn sí wọn máa ṣiṣẹ́ fún ìpínyà máa wà láàrin òun àti Wùnmí ẹ bá mi dìé ẹ má bá mi dìé mọ́lẹ̀ ìpínyà máa wà wọn máa pín òun àti Mohbad wọn ò ní fẹ́ra wọn bàbá Mohbad wá dáhùn pé à ah, ọmọ yìí kò fẹ́ rí mi àwọn onítàn táwọn bá pé kó wá rí àwọn kò ní wá táwọn bá lọ sọ́dọ̀ ẹ̀ gan ó lè ní dádì mi mò ń bọ̀ sínsìn a kò fáwọn olówó mọ́tò á jáde lọ ṣé ń gbọ́ mi ṣẹ̀dẹ̀ rántí pé mo sọ fún yín pé aṣọ tó làágùn sí lọ sọ pé wọ́n need bàbá Mohbad wá ní òkè nǹkan kù táwọn lè ṣe bàbá Mohbad wá pé ìyá Mohbad ìyá Mohbad ti ń gbàbọ̀dé fún Mohbad tipẹ́tipẹ́ o obìnrin yìí lọ́wọ́ sí ikú tó pa Mohbad sẹ́ ìyá Mohbad wàá káwọ́ sẹ́yìn rojọ́ wọ́n máa sọ̀kò pa ẹgbẹ́ yìí ni torí gbàbọ̀dé fún Mohbad ṣé gbogbo yín gbọ́ mi bàbá wa pé bàbá Mohbad mo ń bọ̀ mo ń bọ̀ ẹ jẹ́ kí n block àwọn olórí burúkú apọ́kọ́dáyé mo rí block ṣé ń gbọ́ mi bàbá wa pé ìyá Mohbad ó ní báyìí báyìí lọ sọ to the extent pé bàbá bàbá tún mú woman yìí lọ síbẹ̀ bàbá mú ya Mohbad lọ síbẹ̀ ṣé ń mi ipe kó wá fetí ara ẹ̀ gbọ́ ó dẹ̀ lóhun ti gbọ́ because òun ní access sínú ilé yẹn ju ọmọ ẹ̀ lọ ju bàbá yẹn lọ́ngbà yẹn because wọ́n ti ń fojú bàbá yẹn ráre wọ́n ti ní dandan kó wá ya Mohbad padà wọ́n ti ní kó lọ máa bá ya Mohbad sùn ṣé ń mi ìyá mo bàbá bàbá wa sọ pé nǹkan báyìí báyìí lọ́ní ìjò tí bàbá yẹn náà dẹ̀ bàbá yẹn náà sọ tí ìyá Mohbad gbọ́ ìyá Mohbad dẹ̀ sọ pé òun ti gbọ́ ṣé ń gbọ́ mi ó dẹ̀ lọ ìgbà tí olórí burúkú yìí máa lọ bóyá ó lọ sọ fún mi ni o kò yé wa aṣọ tó wá mú lọ kán fi ṣiṣẹ́ yẹn àṣé kò kí ń ṣe aṣọ tán làágùn sí tán fake aṣọ Mohbad nìyá yìí lọ mú fún mo náà fi ṣiṣẹ́ yẹn bóyá ká sọ pé ó ti máṣọ ìlágùn yẹn lọ fún ni Mohbad lè má kú lẹ́nì òun náà ló fẹ́ náà rẹ̀ sọ o ó sọ níbẹ̀ pé aṣọ fèèkì lòun mú fún wọn ó ń kà ní nǹkan tó ṣẹlẹ̀ ni mo sọ fún yín yẹn o gbogbo èyí tó sọ pé gbogbo wọn ń bọ̀tà bọ̀ wá sọ̀rọ̀ jẹ́ kán bọ̀tà wá sọ tí wọ́n bá pa irọ́ mọ́ bàbá yẹn mo fún yín ní seven days tí ẹ tọ́lọ́wọ̀n ò bá ṣe yín yánmayànmá kẹ má sin ọlọ́run tí mo sì mọ̀ ìyá Mohbad gbogbo àwọn tó ń sọ pé o fẹ́ wá sọ̀rọ̀ jẹ́ kán bọ́ta kán wá sọ̀rọ̀ tí wọn ò bá sọ òótọ́ ọ̀rọ̀ yẹn tí ikú bá tún kẹnu ilé wọn tẹ́yẹ bá ké bí ẹyẹ kó má kó má kó fọlọ́run mi kó fi bú mi. so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ò ṣe ń gbọ́ mi tó fi sọ pé àṣírí yín máa tú àṣírí yín tú àṣírí tó fẹ́ wá tú nìyẹn gbé bọ́ta bring it on ya Mohbad bring it on tí ò bá bá ọlọ́run bẹ̀ àwọn tó ti lọ bá plan tí Wùnmí ti fún lówó ẹ fẹ́ wá parọ́ mọ́ bàbá máa bọ́ ń ta mo fún ẹ seven days wọ́n á fì yín lákàlàkàlàkàlàkà èmi tí mo sọ bẹ́ẹ̀ ni àyà ni mo fọwọ́ gbá mi ò fọwọ́ gbọ́yàn bíi tiẹ̀ ya Mohbad lọ sọ fún wọn gbogbo ògùn tó bá mọ̀ ṣe lọ ṣe wọ́n á fì yín lákàlàkà èmi tí mo sọ bẹ́ẹ̀ ni jẹ́ kán bọ́ ta kán wá parọ́ mọ́ bàbá yẹn ẹ jẹ́ kí n máa pílẹ̀ lọ́kẹ́ máa gbọ́. ìmúlò bí ẹni ròyìn kú àjẹkẹ́ máa yí padà ni wọ́n sì orí kí n mú báyìí síta kádùrà máa búra kó máa ṣépè ní nǹkan tẹ́ mọ̀gbà tọmọ yẹn ṣiṣẹ́ ṣé mọ̀gbà tí mọ̀gbà yìí jìyà ni. ṣé gbogbo yín gbọ́ ó ń sọ fún bọ̀dá bọ̀dá mú ìwà mẹ́yẹn pé wọ́n sọ pé kádùrà máa búra kó máa ṣépè ẹ jẹ́ kí n sọ nǹkan tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn fún yín ṣé gbogbo yín rántí pé mo ń bọ̀ block ṣé gbogbo yín rántí pé mo ń bọ̀ block ṣé nǹkan tí mo sọ yẹ yín ṣé gbogbo yín rántí pé ìjọ tí ìjọ tí mò ń ṣe show ṣe rántí tí ẹ̀gbọ́n bàbá Mohbad tó wá ń kọ́mẹ̀ntì pé Bukky Jesse I want to talk to you I want to talk to you I am Mohbad's brother ṣe rántí ẹ bá mi confam mo wá pe bọ̀dá yẹn enjoy. sorry bọ̀dá yẹn wá pe mí later Monica, Monica, ká mo ní follow mi kọ́ bá mi fún wọn ní i block them i block them Anna don't worry i'm blocking them ṣe ń gbọ́ èmi àti bọ̀dá yẹn ṣáà connect the first thing mo lè pe bọ̀dá yẹn sìn the first thing tí mo kọ́kọ́ bá bọ̀dá yẹn sọ ìgbà tó ń ṣàlàyé fún mi mo ní uncle ẹ dẹ̀ ṣe mí ní favour kan ẹni tó bá mọ̀ mí dáadáa sọ fún yín mo lè ní jọ̀gbọ̀n o bọ́ mi fẹ́ jọ̀gbọ̀n fáwọn èèyàn àbí kò yé yín mo ní ọkú mi ṣe lè bá mi ṣe nǹkan kan ṣe lè bá mi pè ya Mohbad àti bàbá Mohbad pọ̀ kó tiẹ̀ wo ikú ọmọ wọn kó fi pawọ́ pọ̀ kó fi wá justice for Mohbad bọ̀dá yẹn dẹ̀ láwọn tí ń pè wọ́n ti bọ̀dá yẹn àti ya Mohbad máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ o Wùnmí ló ní kó sá Wùnmí ló ní kó má ba wọn sọ̀rọ̀ mo, pé bọ̀dá yẹn lè gbà bọ̀dẹ̀ fáwọn bọ̀dá yẹn pé ìyá Mohbad mo wà lórí fóònù ṣé ń gbọ́ mi ó pe ìyá Mohbad tí mò ń gbọ́ meanwhile boda yìí ti kọ́kọ́ sọ fún mi ìgbà tí mò ń bẹ̀ wọ́n pé kán lọ fàyà Mohbad mọ́ra kọjọ wá justice ipò wọn lè máa wá justice separately ọ̀rọ̀ ò ba ì dìbò báyìí gbà yẹn ṣé ń gbọ́ mi bọ̀dá yẹn sọ pé àwọn ti pè ìyá Mohbad pé ẹ jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ṣe rántí mi mọ̀ bí agbègbè yín rántí tí mo sọ fún yín dáná pé wọ́n ní kọ́ pàdé nípì kan wípé wọn ò ní lọ sílé ara wọn pọ́n máa pàdé ni bọ̀dá yẹn wá pè wọlé wá ṣe three way call wọ́n á jọ sọ̀rọ̀ ìyẹn mi ì sí bẹ́ẹ̀ gbà tó ń ṣe yẹn ṣóyé yín bọ̀dá yẹn ní eré táwọn ń sá lójoojúmọ́ nìyẹn ṣé ń gbọ́ mi to the extent pé bọ̀dá yẹn wá ní kí n hold on jọ yẹn ṣé ń gbọ́ mi wọ́n ní kí n hold on káwọn tún pè wọ́n kí n fetí ara mi gbọ́ bọ̀dá yẹn dẹ̀ pé ìyá Mohbad tí mò ń gbọ́ mo dákẹ́ sórí fóònù ṣé ń gbọ́ mi torí ẹ̀ máa ń sọ fún yín tí gbogbo yín sọ pé everything ní Bukky máa wá ń sọ ń ta I don't come out and say everything àwọn ọ̀rọ̀ kan wà mo máa ń fi sọ́wọ́ ni ìtoríjọ́ mi ọ̀rọ̀ á wà kò ní sáyè ìtoríjọ́ mi àyà wà kò ní sọ̀rọ̀ ṣe mọ̀ pé ká ní mo ti sọ̀rọ̀ yẹn ń gbà yẹn ọ̀rọ̀ yìí ò ní dùn báyìí sìn bọ̀dá bọ̀dá bọ̀dá mú ìwádìí ẹ̀ pé ya Mohbad níjọ́ yẹn létí mi mo dẹ̀ ń gbọ́ wọn ò mọ̀ pé mi wà ń bẹ̀ o ṣe ń gbọ́ bọ̀dá yẹn ni ẹ̀ka alẹ́ mà mo gbóhùn ya Mohbad ní ohun ọ̀sọ́ fún mi o ó ní ẹ̀ka alẹ́ ó ní ṣe wà òkè ó ní ẹ ẹ̀dẹ̀ pẹ̀lẹ́ ó ní ẹ ṣe bọ̀dá yẹn ní ṣe ìwà líle Mohbad ó láwọn yìí wà ń bẹ̀ bọ̀dá yẹn sọ pé àdúrà ń kọ́ ó ládùúrà ti sùn ẹ máa gbọ́ mi o ó ní àdúrà ti sùn bọ́dá yìí ni ẹ lọ bá mi jí ó ní ó ti sùn ti pẹ́ bọ́dá yìí wá sọ pé meanwhile ó dàbí the next day ló ń lọ sí ṣẹ́ ń gbọ́ the next day ló ń lọ sí ṣé the next day ní ṣáàmù òun tí wọ́n lọ lọ sí corona inquest bọ́dá yìí wá ní ẹ lọ bá mi jí ó ní ó ti sùn ti pẹ́ pé kò ní jí bọ́dá yìí wá ní òkè. Okay bọ̀dá yẹn tún wá ń bẹ̀ pé ṣó wá da báyìí ká máa lọ sílé ẹjọ́ kí Wùnmí gbé lọ́ọ̀yà tiẹ̀ kí ìyá Mohbad gbé lọ́ọ̀yà tiẹ̀ kí bàbá Mohbad gbé lọ́ọ̀yà bọ̀dá yẹn ń bẹ wúmà yìí lójú mi ń jọ yẹn bọ̀dá yẹn ń sọ fún pé bọ̀dá yẹn ń sọ fún pé ẹ sọ fàdúrà pé gbogbo nǹkan tó bá mọ̀ ni kó sọ tó bá pè síbẹ̀ yẹn bọ̀dá yẹn ń sọ tí mò ń gbọ́ fún ìyá Mohbad pé bó tilẹ̀ jẹ́ pé mo ti pe àdúrà bọ̀dá yẹn ti bá àdúrà sọ̀rọ̀ before ọjọ́ yẹn náà o bọ̀dá yẹn ní bó tilẹ̀ jẹ́ pé mo ti pe àdúrà ẹ pé ṣó mọ̀ nǹkan kan nípa kó ẹ̀gbọ́n ẹ̀ kó sọ fáwọn ó lóun ò mọ̀ àwọn tún ní kó gbé báìbù kó fi búra ibẹ̀ lọ́rọ̀ báìbù yẹn ti yọ o ọ̀rọ̀ báìbù tí ìyá Mohbad ń sọ ibẹ̀ ló ti yọ o bọ̀dá yẹn ni kó gbé báìbù kó fi búra lóòótọ́ tí ò bá mọ ikú tó pa ẹ̀gbọ́n ẹ̀ because ó wà nù ilé ńjọ́ tó ẹ̀gbọ́n ẹ̀ kú bọ̀dá yìí try láti pe woman yìí àti bàbá pọ̀ pé kọ́njọ fọwọ́sowọ́pọ̀ wá justice woman yìí turn ẹ̀ down ni bọ̀dá yìí tún make another appointment ìyá Mohbad ń sọ́jọ́ ẹ pé òun ò lè sọ bí òun máa ráyè mo wà ń bẹ̀ bọ̀dá mú ìwà ń bẹ wúmà yìí ìyá Mohbad ọ̀rọ̀ yóò tiẹ̀ tí ì lọ báyìí gbà yẹn kò tí ì dínkù gbà yẹn ìyá Mohbad ẹ lè jọ ṣe kínní lọ́tọ̀ọ̀tọ̀ ẹ lè jọ ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lẹ́gbọ́n àbí nǹkan tí mo sọ yẹ yín so gbogbo wọn ní kí àdúrà gbé báìbù yẹn yes wọ́n ní kó gbé because ìtòró wà nù ilé ìgbà tí Mohbad kú bọ̀dá yẹn dẹ̀ sọ pé kò lè parọ́ pé òun ò mọ nǹkan kan pa ẹ̀ àbí kò yẹ yín ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ẹ fẹ́ jogún ẹ tó bímọ ẹ wá fẹ́ jogún ọmọ ẹ ẹ wá sọ́pọ̀tì olórí burúkú a máa ṣàǹfààní àṣìfẹ́ ọkọ tí mo fẹ́. wáì tó jẹ́ pé ẹ fẹ́ jogún ẹ fẹ́ jogún ìyá Mohbad á ti dárúkọ ẹ fẹ́ jogún ọmọ ẹ yẹn á ti dárúkọ ẹ tó one million times. ìyá Mohbad ta ló sọ fún ẹ pọ́ ọmọ ọwọ́ ọ̀hún mi ọmọ Mohbad ni ò ṣe ni sùúrù ká ṣe ká ṣe DNA ká ṣe gbogbo ẹ̀ wá ètò nǹkan jújẹ lẹ́dàá ẹ lọ wá ètò sọ pé kán lọ sí Mohbad ìwọ ò mọ̀ pé ìtìjú ló máa jẹ́ fún ẹ lọ́jọ́ ọ̀la tó bá gbé ọmọ ọmọ yẹn dání tán wá fọwọ́ tọ́ka sí pé ọmọ tó gbé dání yẹn kò ń ṣe ọmọ ọmọ bàbá o ọba lọ́la lọmọ yẹn báwo lo ṣe máa rí fún ìyá Mohbad ó ṣáà ń ti ọba òun ti ọba lọ́la sínú ilé ọlọ́ba inú ilé ọlọ́ba kẹ̀rẹ́ àti lọ bèrè wọ́n ní wọn ìjọba rí ń bẹ̀ ó ti ọba lọ́la òun ti ọba lọ́la òun ti ọba lọ́la ó ṣáà fọ́ọ̀sì ọba lọ́la sínú ilé ọlọ́ba ọlọ́ba lè já lọ́ba lóòótọ́ ìran ọlọ́ba ò jọba rí. báwo ló ṣe máa mú orí tó ń dá dé tó bá fẹ́ sọ́ de orí tí ò dádé òun mọ ọba lọ́la o ṣáà ń lé ọba lọ́la òun mọ òun lẹ̀ máa lọ́ba orí tí orí tó ń dádé ọlórí adé òun sùn reverse is the case lọ́rọ̀ tọmọ wùmí báyìí wùmí ti jẹ́ kórí adé sùn ta ọ̀n pọmọ lọ́ba lọ́la ọba lọ́la ó ṣáà ń dá padà sẹ́yìn ó ń dá ọmọ lọ́mú padà ó ń dá sílé alọ́ba báwo lọ alọ́ba ṣe tọmọ ọba ìyá Mohbad ó ṣáà ń lẹ ọmọ yẹn ó ń lẹ mọ́lẹ̀ alọ́ba ṣé torí ogún ogún náà dẹ̀ ló ti ń sọ yẹn. ẹ wá ń sọpọ́tì ẹ wá ń tì lẹ́yìn ẹ sọ pé ìwà justice of Mohbad ṣé justice of Mohbad lẹ́wọ̀n yẹn ẹ sọ àwọn tó pa ẹ sọ nípa ẹ ìwọ náà máa fẹ́ yá. ṣé gbogbo yín gbọ́ ẹ sọ àwọn tó pa ìyá Mohbad ìwọ ló bá sọ fún àwọn tó pa bàbá òsínbẹ́ ìgbà pa ọkùnmú ìwọ ò sí bẹ́ẹ̀ gbà tán pa ìwọ ló máa sọ fún wa because ìgbà tí Mohbad kú tán ìwọ ló pè é ìwọ ní Darosha pè é ìwọ ló máa ṣe kí báwọn bíbù ìṣe máa manipulate wa ọ̀nìtẹ̀wé bá pẹ́ lára ọ̀ṣẹ́ àjọṣe ìyá Mohbad ti pẹ́ la ó ti pẹ́ pẹ̀lú Wùnmí Wùnmí ti kọ nírọ́ ṣe kí bọ́ ṣe manipulate wa ẹ sọ àwọn tó pa ìyá Mohbad ìwọ àti Wùnmí lè máa bọ́ síta sọ fún wa àti Darosha àtàdúrà ẹ̀yin lè máa sọ fún àwọn tó pa Mohbad àwọn ò mọ ìtàlá wa ìta làwa wà ẹ̀yin lẹ pa tán lẹ bọ́ síta sọ pé ti kú so ẹ lè sọ pé àwa la pa ẹ jẹ́ ká máa gbọ́ ni. ìyàwó ẹ ṣe fi ojú ọmọ obìnrin tó bá ti bí nǹkan tí bàbá Mohbad fi ojú mọ́ òmí rí bó ṣe máa fi ojú ọmọ obìnrin rí nìyẹn. ṣẹ́gun lórí burúkú ìyá ẹ̀ ẹ wo bó ṣe ń ṣépè fún ẹ̀gbọ́n bàbá Mohbad ó ní nǹkan tí bàbá Mohbad fi ojú mọ́ òmí rí ah! ìyá Mohbad ò dẹ̀ bẹ̀rù ọlọ́run ò dẹ̀ bẹ̀rù ọlọ́run Ọmọ́wùnmí tó ń sọ yìí ó wà nínú ilé ìgbà tó pa ọmọ ẹ̀ seventy two hours forty eight hours twenty four hours ọmọ yìí wà nínú ilé ṣé o tiẹ̀ jókòó béèrè lọ́wọ́ Wùnmí rí pé kí ló fa òkú ọmọ yẹn tiẹ̀ sọ fún mi àbúrò ẹ̀ gangan ó fìbínú bọ́ta ìtorí ẹ promise yẹn pé ẹ máa bá fíìlì ṣọ́ọ̀bù ẹ̀ up ẹ tètè bá fíìlì ẹ̀ up àbúrò ìyá Mohbad bọ́ta obìnrin yẹn ó sọ pé àǹtí mi kí ló fa ẹ̀jẹ̀ tó sọ̀kì sínú dúfè tó wà lókè tarí yẹn ṣàmọ́ pé mo ò fẹ́ sọ̀rọ̀ ìtorí pé mo fẹ́ sọ̀rọ̀ ńjọ́ yẹn ẹ sọ pé kàmáì tí ì sọ̀rọ̀ ipe torí ọkọ ẹ ṣẹ̀ṣẹ̀ kú ni wùmí tó yẹ pé wọn lo lọ́wọ́ nù kú Mohbad ẹ̀gbọ́n ìyá Mohbad sọ ìyá Mohbad ìwọ wá ń ṣépè fún àwọn tó ń wá òtítọ́ òdodo fún ikú tó pa ọmọ ẹ òun gbèjà wùmí ó ní nǹkan tó fojú wùmí rí kò sí nǹkan tó fojú wùmí rí tí Wùnmí ò bá fẹ́ kójú òun rí nǹkan kan kó bọ́ síta kó sọ bí Mohbad ṣe kú fún wa. owó tó máa fún ẹ tó máa pa ẹ padà wọ́n máa pa ẹ bọ́ ṣe pa ọmọ ẹgbẹ̀yìn ìyá Mohbad. ọlọ́run fún ẹ second chance O fún ẹ first chance O fún ẹ second chance wo third chance tó tún fún ẹ Wùnmí máa fún ẹ gbogbo nǹkan yẹn á dẹ̀ túgbẹ̀yìn lọ pa ẹ. ẹ ká máa gbọ́ lọ láṣẹ ìdùmarè má gbàgbé o tá lọ bá lo àbọ̀ ń bọ̀ o ìwọ ni ìwọ gbogbo ni generation oní kọ́ máa gbé kọ́ máa gbé orin Mohbad síta bàbá ẹ̀ dẹ̀ ń wọ studio ó ń ṣe fídíò oní kọ́ máa ṣe orin ẹ̀ bàbá ẹ̀ dẹ̀ ń wọ studio ó ń ṣe fídíò ẹ̀ sọ fún un ẹ̀yin ìran kírun ọ̀yìn ẹ̀yin ìran. ìyá Mohbad ibo ló sọ pé kọ́ máa gbórin Mohbad síta àdúrà ti ń gbórin Mohbad síta náà dàrúṣà ti ń gbórin Mohbad síta Primeboy ti gbórin Mohbad síta náà ẹ̀ notice gbogbo yẹn notice woman yìí property lo ń jà fún àwa wí tán wọ́n sọ pé bàbá ń jà fún property ó yìí pé bàbá kó jà fún property torí bàbá ló tọ́jú ọmọ yẹn ó jìṣẹ́ jìyà lórí ọmọ ẹ̀ abẹ́ ẹ̀gbọ́n ni wọ́n gbé orin Mohbad síta ṣé bàbá ló gbé orin Mohbad ẹ̀rí pé lórí burúkú ni ìyá ẹ̀ Darosha ló wà àtàwọn àdúrà ló ń kọrin pelu Mohbad báwo ni ti bàbá ṣe jẹ́ ṣé bàbá tiẹ̀ mọ rẹ́kọ́dì lè bẹ̀ lọ́mọ ẹ̀ ni ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ìwọ ẹranko tó jẹ́ pé àwọn ọmọ mi kò ọmọ mi ẹyà kan náà ló kúkọ àdúrà tó lè jẹ orúkọ yẹn kò dẹ̀ lè jẹ orúkọ yẹn mọ́ torí pé. ṣé ń gbọ́ ẹ̀ kí ni wùnmí ò bá fún tó sọ pé àdúrà ló kù nínú àwọn ọmọ tó lè jẹ orúkọ sọ́nẹ̀mù bàbá ipá àdúrà ò dẹ̀ lè jẹ sọ́nẹ̀mù yẹn mọ́ so ìyá yìí mọ̀ gbà ìyá yìí ló ti àdúrà ńgbà yẹn àti wùnmí nǹkan tí wùnmí fún sínú fèrè yín ló ń fọn jáde so ìyá yìí mọ̀ nípa pé àdúrà bọ́ta tó lọ dì sóònù bàbá ẹ̀ ó mà ṣe o ìyá Mohbad ẹkún ọjọ́ alẹ́ ló ń sùn ọ̀nà ó dìgbẹ̀yìn kó tó yó lóko àdá ó dìgbẹ̀yìn ká buké tó mọ̀ pé ẹrù ní kí ẹ̀yìn òun ìyá Mohbad ẹkún ọjọ́ alẹ́ ló ń sùn tó bá rẹni sọ fún ẹ sórí ìjọ tó bá sin Mohbad ìjọ yẹn ló máa wọ̀ tún ló máa wò sí lò ní kankan mọ́ wàá wá máa wá omi lójú ò ní rí òun ṣe gbogbo eléyìí sìn ìtorí peanut ìtorí nǹkan tó máa jẹ tó máa tán ohun ayé abáyé lọ ọmọ tó finú ẹ bí ò láàánú ọmọ ò láàánú ọmọ ìkànnì ẹ oko àṣìtánì tán ló ń ju ìyá Mohbad ìwọ ló jẹ́ kán máa jù fún you are a disgrace to every woman in the world ìwọ lanu òun sọpọ́tì ọmọ tó mọkú tó pa ọmọ ẹ ọmọ tó wà ń bẹ́ẹ̀ gbà tọmọ ẹ kú tí ò lè sọ nǹkan tó pa ọmọ ẹ definitely ìyá Mohbad ó mọkú tó pa ọmọ ẹ ẹ máa gbọ́ lọ. ìkà ni ẹ fẹ́ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù òkú ọ̀rọ̀ ẹ bẹ̀rù Mohbad ṣé o dá Mohbad yẹn mọ̀ gọ́sẹ̀ ṣé o lè bọ́ síta kó sọ pé o dá mọ̀ ìyá ẹ bọ́ síta ó ń ṣépè fún mi èmi náà máa níyà sí tèmi mo máa níyà sí tèmi mo fi í sílẹ̀ mò ń wò yín mo wo bí tẹ́fẹ́ ṣẹlẹ̀ yàrá yín dé mo wá rí pé ẹ̀ṣin ṣẹlẹ̀ yà nìṣó ṣùgbọ́n èmi o nǹkan ló bí Mohbad o kò tètè sọ fún un tó bá ṣe pé òun ló bí Mohbad kò ní máa ṣorí burúkú tẹ́jọ́ ń ṣe yẹn ó sọ pé ìyàwó níyàwó ni mí ní kọ́ọ̀sì ṣé mo sọ fún ẹ pé ìyàwó níyàwó ni mí èmi dẹ̀ tún ṣe torí olè ìwà jìbìtì tí mi ò fẹ́ bá ṣe òun náà lẹ bọ́ síta lẹ ṣe ń ba orúkọ ara yín jẹ́ tó fi mí ṣẹlẹ́yà láì ṣe mí ó fi orí ẹ̀ ṣẹlẹ́yà ó fi ẹlẹ́dàá ẹ̀ ṣẹlẹ́yà ẹlẹ́dàá yín dẹ̀ ẹ máa ṣẹlẹ́yà níbẹ̀ ṣe wáyé pàtàkì tó bá ṣe pé mi kì í ṣàwòrán ọlọ́run ló kù ṣùgbọ́n èmi àwòrán ọlọ́run sí àwòrán ọlọ́run kan wá gbógun sí mi. <laughs> ṣé ń gbópò nù ya ẹ̀ àwòrán ọlọ́run ìwọ <laughs> ọlọ́run máa kọ́ àìbínú o that is why he's called a merciful God he's truly a merciful God because if not ìwọ sọ pé wo àwòrán ọlọ́run ẹjọ́ náà gbogbo yín tẹ̀ ń wò mí ẹ̀yin abiamọ wùmí máa rì má rì kí ló ń wùmí lè jáde nulẹ̀ wùmí fẹ́ dóko ni wọ́n ti ń gbókó wá káwùmí mọ́lẹ̀ bàbá ọba lọ́la ti ń fẹ́ wálé nǹkan tó ṣe lóbìnrin jáde nìyẹn ṣé ìyá ẹ ti gbàgbé pé wùnmí máa rì máa rì bàbá ọba lọ́la ti ọ ti wá ń fokó ká wùnmí mọ́lẹ̀ ṣé ìyá Mohbad rò bí pé wùnmí máa wà bẹ́ẹ̀ ẹ forever ni ìyá sixty gan tọkọ ẹ kó ìfẹ́ dókó rì máa rì ṣé ìyá yìí ti gbàgbé pé wùnmí máa rì máa rì ni ló fẹ́ fi ìjẹkújẹ bẹ ọjọ́ ọ̀la ẹ̀jẹ̀ ẹ gbà mí ẹ̀yìn abiyamọ ayé ẹ gbà mí ọlọ́run máa fìyà jẹ yín òkú Mohbad lọ́run máa fìyà jẹ yín agbára ọlọ́run yìí dùnmá rè ìkà ni ẹ o ṣé bí wọn náà bímọ tiẹ̀ ìwọ náà máa rí wọn wá ṣọmọ tìtìẹ náà bẹ́ẹ̀ ṣé bọ́mọ Yorùbá ni ìwọ náà ìwọ náà máa rí wọn á ṣọmọ tìtìẹ náà bẹ́ẹ̀ ìyá ẹ náà bọ́sì táwọn ṣépè fún mi ìyá mi ń wò báyìí ìyá mi ò sọ̀rọ̀ à ṣé mọ̀gbà tí mo lóyún Mohbad ni ẹ mọ̀gbà tí mo ń jìyà lórí ẹ̀ ṣé bàbá Mohbad mọ̀gbà tí mo lóyún Mohbad ni bèèrè lọ́wọ́ ẹ̀ pósù mélòó ni Mohbad wà tí mo lóyún òun kọ́ ló bí Mohbad o mo rán ẹ sí ni o torí ìwọ lọ̀gá ẹ̀ ìwọ ló ń tì gbogbo nǹkan tó ní kó ṣe pé kó má ṣe òun lọ sí studio ojú ń fọ́ ojú yín fọ́ ẹ ríran òun lọ sí studio ó lọ ṣe ó ń ṣẹlẹ́yà kiri ìlú àwọn àwọn tẹ̀ sanwó fún tẹ̀ fún lówó wọn á sọpọ́tì yín ẹ máa ríran wò ẹ sì máa wo fíìmù ẹ máa lá wo amẹ́ríkà tó wà yín bóyá lóyún mi mọ́tò wà ń bẹ̀ o wà á ríran wò ń bẹ̀ ẹ máa pósìtẹ̀ sí táǹsìn tí gbogbo ayé máa rí ah, kí ló lórí burúkú fẹ́ ṣe ìran tó ń rí wò gbà tọmọ ń sunkún fún ẹ àti ẹ̀gbọ́n bàbá bàbá gbogbo ayé ìran tó ń rí wò ìgbà tọmọ ń sunkún fún ẹ pé Wùnmí ń pa òun lọ àbí tí obìnrin yìí dín ni àbí gbogbo yẹn ìrántí ni màá play fún yín tí mo bá ti sọ pé you know how to make me sad and go and report to my mother but reverse was the case ìgbà tó bí olórí burúkú yá ẹ ìpè ṣé ó mọ̀ ẹ pé Mohbad àtìyàwó ẹ̀ máa ń jà ó ní wọn kì í jà o wọ́n nífẹ̀ẹ́ ara wọn abẹ́ ẹ̀gbọ́n lórí búkú àṣìtání àṣìtání àṣìfẹ́ ìyàwó tó pera ẹ̀ níyà Mohbad abẹ́ ẹ̀gbọ́n ni abẹ́ ẹ̀gbọ́n ni oní Amẹ́ríkà tí bọ̀dá yẹn wà á ríran wò mbẹ̀ kí ló fẹ́ ṣe wọ́n ní tẹ́rin méjì bá jà ilẹ̀ ẹbẹ̀ ló máa jìyà ìyá Mohbad dán ọlọ́run mi wò fímú ìwá sílẹ̀ wá fèsì mi wọ́n á fi ẹ́ lákàlàkà. má jẹ́ gbogbo sìnrógún máa pa tẹ́ bá torí mi lọ ṣògùn bí tẹ́ bá lọ ẹ̀yìn dé lórúkọ jésù ẹni tó bá torí mi lọ lé babaláwo babaláwo. ìyá Mohbad sọ ẹnu ẹ mú báyìí ẹnu ẹ mú báyìí o ò dẹ̀ lè fi gbogbo agbára ẹ gbogbo ẹnu ẹ tó mú bíi typewriter typewriter aláfọwọ́tẹ̀ tíyà rẹ̀ mi máa ń lò ìgbà tó ń ṣiṣẹ́ sẹkítẹ́rìàtì ní nineteen seven ní nineteen sixty seven ẹnu ẹ mú ẹ ti mọ àwọn taipata yẹn wọ́n máa fọwọ́ sun síwájú báyìí sun sẹ́yìn àwọn ló máa wà lẹ́nu ọ̀nà kóòtù ní ní òyìnbó ẹ ti rántí àwọn sẹkítírì yẹn wọ́n jókòó síta báyìí àwọn taipata yẹn ṣe ti rántí ẹ wọ́n máa fọwọ́ sun síwájú wọ́n máa fọwọ́ sun sẹ́yìn báyìí ẹ wo bẹ́nu ẹ ṣe mú so o lè ṣe gbogbo síá yìí Wùmí dẹ̀ ń pa ọmọ ẹ lọ wọ́n ní Wùmí fi oògùn sínú noodles gbogbo òbó Mohbad Wùmí ti pín fún gbogbo Lẹ́kí ọ̀rẹ́ méjì mẹ́wàá máa jókòó gbogbo wọn ti do tán mọ́bẹ̀ ó gbọ́ba lọ́la orí adé òun sùn ta ó mórí adé ó ti mọ́ ṣídìròdù títí títí ó tún kúrò lọ ṣídìròdù sí àmọ́ àdírẹ́sì ẹ ìyá Mohbad so ó mọ gbogbo ìjà yìí jà ó lè jàjà bí ọmọ tó tò yìí ọmọ ẹ wá ń sọ fún ẹ lójoojúmọ́ pé Wùmí ń pa òun lẹ́kún Wùmí ń pa òun sára Wùmí ò jẹ́ kóun rí ilé ayé gbé Wùmí Wùmí jẹ́ kóun ṣòwò kò jẹ́ kóun rérè ọjà àbò fẹ́ sọ pé Mohbad ò sọ fún ẹni ṣùgbọ́n ó dákẹ́ because tí Wùmí bá ti fún ẹ ní peanut wà á ní kò síjà wà á ní kò síjà ìyá Mohbad àwọn ogun ọ̀run abíẹ́ wọ́n á fì ẹ́ lákàlàkà èmi tí mo sọ bẹ́ẹ̀ fún ẹni. oyin yẹn ló máa pa yín ẹ tó bá torí mi. mo ń bọ̀ ẹ má bínú ẹ má bínú ó dàbí kíní yẹn lọ sílẹ̀ ń bọ̀ mọ́tò wà ń bẹ̀ o wà á rí ìran wò ń bẹ̀ ẹ máa post ẹ síta ń sìn tí gbogbo ayé máa rí ẹ tó bá dẹ̀ gbógun sí ogun máa pa tẹ bá torí mi lọ ṣògùn bí tẹ bá lọ ẹ̀yin dé lórúkọ jésù ẹni tó bá torí mi lọ lé babaláwo babaláwo yín yẹn ló máa pa yín ẹni tó bá torí mi lọ lé oníṣègùn oníṣègùn yẹn ló máa pa yín àfi tó bá ti sí ọlọ àfi tó bá gbọ́ ọ̀rùn kọ́ ló ṣẹ̀dá mi ìpè ìyá mi máa bí yín lérò máa ṣèdájọ́ yín ọmọ tèmi bí tí ọlọ́run fún mi ẹ pátán ẹ wá fojú ẹ ṣé bí ẹ. ṣé ń gbọ́ ìyá Mohbad ọmọ tẹ́mi bí tọ́lọ́hún fún mi olórí burúkú lobìnrin yìí o ṣó ní dementia ni ṣé dementia ti setting sọ́dọ̀ ìyá ẹ̀ ni ọmọ tó bí tọ́lọ́hún fún ẹ ọlọ́hún fún ẹ lọ́mọ yẹn lóòótọ́ wọ́n dẹ̀ jíṣẹ́ fún ẹgbà tó bímọ yẹn wọ́n ná ọmọ ológo ni kò tọ́jú ẹ̀ dáadáa the fact pé wọ́n sọ fún ẹ pé ọmọ ológo ni ó máa já ọmọ yẹn sílẹ̀ ẹ bá pé sista tẹ́ni ten years àná sí mọ́ mi ten years àná sí mọ́ mi ìyá bàbá wa tún sọ fún wa pé kò ń ṣe ten years fifteen years ló fi pín kiri fifteen years ló fi fi Mohbad sílẹ̀ ten years àná sí mọ́mí olómọ tó lòun fún ẹ ẹ rí i pé bí oògùn bí oògùn ló ń sọ ni wọ́n ti ṣoògùn títí oògùn wọn ń padà sí wọn lórí ni ògùn wọn padà sí wọn lórí ni ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ẹ eh, gbogbo ìyá aládé mú òun àti ìbọn mú òun àti promise lọ ṣé bí mo fún wọn ní fèkì aṣọ ibo ló mú wọn lọ. ṣé gbogbo yín ti gbọ́ ọ̀rọ̀ aṣọ tí mo sọ ló ń sọ yẹn o ẹ bá mi sọ tẹ bá gbọ́ ṣẹ gbọ́ ìyá lọ́ládé yẹn àti bàbá ìyá lọ́ládé yẹn ló mú bàbá lọ síbẹ̀ ibi aládùúrà yẹn ṣé gbogbo yín ṣe rántí pé mo sọ́nsìn ìyá lọ́ládé yẹn ló mú bàbá lọ síbẹ̀ tó sọ pé wọ́n nídìí aṣọ tí Mohbad láàgùn sí láti fi ya òun àti Wùnmí ṣẹgbọ́n sì ṣẹgbọ́n tí mo sọ ó ní mo fún wọn ní fèkì aṣọ ẹ jẹ́ kí n tún sún sẹ́yìn kẹgbọ́ ẹ jẹ́ kí n sún sẹ́yìn kẹgbọ́. ọlọ́run máa fìyà jẹ yín òkú Mohbad lọ́run máa fìyà jẹ yín agbára ọlọ́run èyí dùnmá rè ìkà ẹ o ṣé bí wọn náà bímọ tiẹ̀ ìwọ náà máa rí wọn wá ṣọmọ tìtẹ náà bẹ́ẹ̀ ṣé bọ́mọ Yorùbá nìwọ náà ìwọ náà máa rí wàá ṣọmọ tìṣẹ náà bẹ ìyá ẹ náà bọ́ síta ń ṣépè fún mi ìyá mi ń wò báyìí ìyá mi ò sọ̀rọ̀ ah ṣé mo gbà tí mo lórí Mohbad ni ẹ mo gbà tí mo ń jìyà lórí ẹ ni ṣé bàbá Mohbad mo gbà tí mo lórí Mohbad ni bèrè lọ́wọ́ ẹ̀ pósù mélòó ni Mohbad wà tó bí mo lóyún òun kọ́ ló bí Mohbad o mo rán ẹ sí i o torí ìwọ lọ̀gá ẹ̀ ìwọ ló ń tì gbogbo nǹkan tó ní kó ṣe pé kó má ṣe òun lọ sí studio ojú ń fọ ojú yín fọ ẹ ríran òun lọ sí studio òun lọ ṣe ó ń ṣẹlẹ́yà kiri ìlú àwọn àwọn tẹ́ sanwó fún tẹ́ fún lówó wọ́n á sọ̀pọ̀tì yín ẹ máa rí ìrànwọ́ ẹ sì máa wo fíìmù ẹ máa lá wo amẹ́ríkà tó wà yín bóyá lóyún mi mọ́tò wà ń bẹ́ẹ̀ o wà á rí ìrànwọ́ ń bẹ́ẹ̀ ẹ máa post ẹ̀ sí táǹsì tí gbogbo ayé máa rí i ẹni tó bá jẹ gbógun sí ogun máa pa tẹ bá torí mi lọ ṣògùn bí tẹ bá lọ ẹ̀yin dé lórúkọ jésù ẹni tó bá torí mi lọ lé babaláwo babaláwo yín yẹn ló máa pa yín ẹni tó bá torí mi lọ lé oníṣègùn oníṣègùn yẹn ló máa pa yín àfi tó bá ti sọ̀rọ̀ àfi tó bá kọ lọrùn kọ ló ṣẹ̀dá mi ìpè ìyá mi máa bí yín lèrò máa ṣèdájọ́ yín ọmọ tèmi bí tí Ọlọ́run fún mi ẹ pa tán ẹ wá fojú ẹ ṣé bí ìwọn bí ilé ìpè ìyá ọlọdẹ mú òun àti ìpè mú òun àti promise lọ ṣé bí mo fún wọn ní fèkì aṣọ ibo ló mú wọn lọ ẹ sì mọ̀ kankan mo fi sí sílẹ̀ mo ṣe wó yín mo ṣe wó yín mo rò pé bọ́lá fẹ́ bàjẹ́ ẹ̀yin kà burúkú yìí ẹ̀yin kà máa ṣàǹfààní ẹ̀yin ìrankìrìn òṣì ìyá ẹ̀ náà bọ́ síta ó ń lo aago ọ̀fọ̀ tó ṣe máa lè lórí ó ń lo aago lé mi lórí pé èmi ṣe èmi gbọ́mọ sílẹ̀ ṣọ́mọ̀gbà tí mo gbọ́mọ sílẹ̀ ó ká mi mọ́rí ọkùnrin torí pé ẹ parọ́ mú mi pé ẹ ká mi mọ́rí ọkùnrin ìyá ẹ̀ náà parọ́ mọ́ mi ẹjọ́ máa ṣòfò yín ẹlẹ́dàá mi máa fìyà jẹ yín. ìyá Mohbad ṣé kìí sọ nǹkan tó ń ka lára ṣẹ̀wọ̀n ẹ̀pọ́ ní Mohbad gbalé fún wọn ní kóòdù ilé ńlá òun náà ló sọ ó ní Mohbad gbalé ńlá fún wa tó ní kí bàbá wa kó wa máa bá mi gbé <laughs> bàbá ò jẹṣẹ́ yẹn rárá bàbá lùkèwé ni bàbá ò jẹṣẹ́ yẹn ẹ wá mọ̀ nǹkan tó tàyà Mohbad lára ó wò pé ah ọmọ ló dùn tó yìí bàbá ló bá bad Christian dior sójú níbẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ó tún wá gbọ́ tí bàbá sọ pé i'm looking for a girlfriend ìyá Mohbad ó sọ pé ó ti lọ ó ti lọ kò ṣe bíi tiẹ̀ ṣe bíi tiẹ̀ ni bàbá Mohbad wà ọmọ tó máa tó ẹ̀jẹ̀ wọn ṣe ẹlẹ́jẹ̀ tútù mìnìmìnì nǹkan tó ṣe nìyẹn o ìkọra àtà ló fi máa jẹ o ó ṣàfẹ́ jẹṣẹ́ yẹn ó fẹ́ jẹṣẹ́ balọ́ba kò fẹ́ fi iṣẹ́ yẹn sílẹ̀ iṣẹ́ yẹn ń dùn. ìyá máa wò lọ ṣépè fún yín ẹlẹ́dàá ìyá máa fìyà jẹ yín ọjọ́ sí yẹn ẹ̀ẹ́dẹ́jẹ̀ lé lórí tó bí ó máa fìyà jẹ yín ọ̀n ṣépè fún ọmọ ọmọ mi ẹ ò lè bọ́ síta ó sọ pé òun á justice tọ̀ fún Mohbad ẹ̀yin ò lè ìrankíran ò lè ò lè wọ́ máa pariwo yín síta gbogbo èyí tí mo fi fún yín láyè yẹn ti tó ẹ tún gba ṣẹpẹtẹ rẹ níbo lẹ gbà lọ ẹ lọ rojọ́. ṣé ẹ gbọ́ ìyàbọ̀ stray bullet bá ìyàbọ̀ ẹ tún gba ṣẹpẹtẹ rí stray stray bullet bá ìyàbọ̀ ṣé gbogbo yín gbọ́ ìyá Mohbad aládùn yín lẹ tún bú yẹn straight bullet ti báyà bọ́ ẹ tún gba ṣẹpẹtẹ rí inú ẹ ti bí Wùnmí bẹ́ẹ̀ yẹn ìyàwó wádìí aládùn yín lẹ tún bú ìyàwó má bínú o straight bullet straight bullet ti tún báyà bọ̀ ṣe gbọ́ ẹ jẹ́ tuntun play fún yín gbogbo tí ìyá ẹ̀ sọ yẹn bó ṣe rí nìyẹn àti pé lóòótọ́ ọ̀rọ̀ tí jòsí sọ. ọládìkẹ ẹ ti gbà tán gbẹkẹtẹ ló fẹ́ sọ ìyá mo bá di ọmọ kankan rárá ọpọlọ ẹja ló wà lórí ẹ gbẹkẹtẹ ló fẹ́ sọ gbẹkẹtẹ ló pè iṣẹ pẹtẹrì ẹ ti mọ̀ pé nínú ilé tó bá jọ wà òun àti Wùnmí wọn máa ń fi àbọ̀ ṣe yẹ̀yẹ́ ṣe pẹtẹrì tí ò bá ṣe bẹ́ẹ̀ ni brẹkẹtẹ ló fẹ́ sọ wà láìtàláì brẹkẹtẹ ló fẹ́ sọ báwo ni báwo ni bí àti ẹ ṣe papọ̀ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́. bó ṣe rí yẹn lẹ́lẹ́dàá mi ò ní fìyà jẹ ẹlẹ́dàá òkúrò ò ní fìyà jẹ wo mo ti ní bàbá ọlọ́run ó sì kú ẹlẹ́dàá òkú bàbá mi bàbá mi máa fìyà jẹ yín lágbára ọlọ́run kí ló dé tẹ fún mi tẹ fẹ́ fún mi gbẹ náà ṣé mo ní kẹ́ máa ṣe ilé ayé yín ta ló ràn yín sí mi ìyá ṣé ẹbí mi jẹ̀ràn yín lówó ni ẹ̀yin olè ẹ tún fẹ́ jogún ọmọ ọlọ́mọ tó bímọ ẹlẹ́dàá ọmọ yẹn máa ṣépè fún yín ẹlẹ́dàá yìí máa fìyà jẹ yín ọjọ́ sí yẹ ẹ̀ẹ́dẹ́jẹ̀ lé lórí tó bí ó máa fìyà jẹ yín ọ ń ṣépè fún ọmọ ọmọ mi ẹ ò lè bọ́ síta ó sọ pé òun á justice tọ̀ fún Mohbad ẹ̀yin ò lè ìrankíran ò lè ò lè wọ́ máa pariwo yín síta gbogbo ètí mo fi fún yín láyè yẹn ti tó ẹ tún gba ṣẹpẹtẹ rẹ níbo lẹ gbà lọ ẹ lọ ń rojọ́ olórí burúkú yẹn ẹ lọ ń rojọ́ ẹ sira yín lẹ́yìn ṣé ẹjọ́ tó yẹ ká máa ròyìn yẹn ọmọ tó yẹ ká nìkan lọ sí kí lẹ tún fẹ́ kí lẹ tún fẹ́ ẹ lè fẹ́ justice tọ̀ Mohbad wọ́n sì mú nǹkan tó fẹ́ mú lára ẹ̀ tó bá bí ire mo fún yín three days ẹ má lọ ṣe díẹ̀ ní ìtọ́fẹ́ ṣe ẹ máa rí ìrànwọ́ ẹ máa wo fíìmù. àbẹ́ ẹ̀gbọ́n ni tánìyá Mohbad tó ń sọ pé òun fún wa three days ká lọ ṣe DNA <laughs> wèrè lẹ́ni ẹni ní nani mi fẹ́ dárúkọ ìyá Mohbad nani nani ọba tani ìyá Mohbad ìyá Mohbad ó mà ti <laughs> ẹnu ẹ mà ti mú kẹ Mohbad àwọn àti initiate ẹ̀kẹ́ ìyá Mohbad abẹ́gbọ̀ mo fún yín three days mo fún yín three days ìyá Mohbad àwọn màá ló ń fóun lẹ̀ fún yẹn ìyá mo ìyá mo mo ìyá mo lady mo mo abẹ́gbẹ́ ìyá Mohbad ni mo fún yín three days ta ni ẹ́ ìwọ ta ni níwájú ta ni àtàwọn ta ni mo fún yín three days wèrè kàkà kó pé bàbá Mohbad ní bàbá Mohbad ó ń ṣe jòsì ó fẹ́ yẹ kó máa rántí ìgbà ń fọwọ́ rara yín lára when the going was good ìfẹ́ ìfẹ́ gbẹ̀rígbẹ̀ <laughs> abẹ́ ẹ̀gbọ́n mo fún yín three days tó bá yẹ pé iṣẹ́ ẹ̀gan ni Tinubu ń jẹ ta ni ẹ tó máa lóun fún wa three days tó bá yẹ pé bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ gan ló ń jẹ iṣẹ́ ẹ̀ wọ́wọ́wọ́ ìwà àtàwọn ta ni àwọn wo ló fọwọ́ lálẹ́ fún ìyá orí ẹ̀ burú jẹ́ a máa gbọ́ lọ. ó tún parọ́ mọ́ lọ́ọ̀yà ó lèmi àtìyàwó ọmọ òun àwa lọ fọwọ́ ẹ̀ tó bá ṣe pé bó ṣe rí nìyẹn ọlọ́run ò ní gbèjà mi ṣùgbọ́n tó bá ṣe bó ṣe rí ọlọ́run máa gbèjà mi ó máa gbèjà ìyàwó ọmọ ẹ̀ ó máa gbèjà liam liam ò mà lọ́rùn ìyá kan náà mà ló bí wọ́ ẹ̀dẹ̀ fogun mọ́ yàwó ẹ̀ tún fogun mọ́ mọ́ ẹnu ogun pa níbo lẹ́sí tó gun wọ́ gbogbo yìí ni ẹ máa lọ ẹ̀wọ̀n nítorí pé ẹ sọ pé ogun pa ẹ kò dẹ̀ gun pa ah. ìwọ náà ní kí n gbé bíbélì fọmọ mi kó máa fi ṣépè ṣé òkè ẹ gbọ́ ìyá Mohbad ní kò gún pa ìyá Mohbad ó tún fẹ́ bo dàródàrò dàródàrò <laughs> ìyá Mohbad ìwọ ń sọ pé wọn ò gún Mohbad pa ìyá Mohbad lẹ́nu ẹ̀ Ọlọ́run adájọ́ fún ẹ wọn ò gún Mohbad pa kí ló mú dàró ṣà tó sáré wẹ̀ kí ló mú dàró ṣà tó sáré ṣe local environment fún kí ló mú dàgóṣà tó lọ́ra pikin po sí wọ́n fún ní one million ó lọ́ra po sí forty thousand ó lọ sọ́dọ̀ bàbá onípòsí bàbá onípòsí sọ pé kò sí pósí àgbàlagbà ńlẹ̀ ó ní ẹjẹ́ kára bẹ́ẹ̀ bàbá a gbọ́dọ̀ sí lálẹ́ ìyá Mohbad ṣọ́ ti géètì ẹ̀ lọ ni ṣáṣà kẹran wọn kọ́ wá géètì ẹ̀ lọ ni ṣé gbogbo ìtàn sọ yẹn wọn ò ṣàlàyé fún ẹni Wùmí ò sọ̀rọ̀ fún ẹ débẹ̀ ó kàn tí ẹ kó lọjà ó wà clueless tó bá dé ta ni the most clueless idiot on this world ìyá Mohbad wọ ni ṣé àṣàkẹ́ wá gé tiẹ̀ lọ ni àbí bolo wà tó sọ pé dàgóṣà àbúrò ẹ̀ tó gba ọyàn ìgbà tí wọ́n fi ọyàn lẹ̀ ni dàgóṣà gbà á so ẹ̀jẹ̀ ni òun ló tẹ̀lé ẹ̀ ó gbàgbà tó sọ pé fún dàgóṣà ni wọ́n mílíọ̀n tó lọ́ra pósí forty thousand pikin pósí ìwọ wá sọ pé wọ́n ẹ jẹ́ ká máa gbọ́n. mo ti ṣe ṣé fẹ́ kọ́ ọmọ tẹ náà ni ta ló gbàdúrà kí nǹkan tó ṣe ọmọ yẹn kó ṣe ọmọ ti tòun ẹ wá fojú ọmọ mi ráre ẹ ń fojú tèmi náà ráre ọlọ́run máa ṣe ìdájọ́ yín ìdájọ́ tó gbóná ọlọ́run máa ṣe fún yín lórí pé ẹsẹ̀ ẹ̀ ń pòrò mi ọkàn mi torí èmi ni mo bí ọmọ mi ṣé jòsì béèrè lọ́wọ́ jòsì bóyá ẹ̀gbọ́n ẹni bóyá àbúrò ẹni béèrè lọ́wọ́ ẹ̀ pé oṣù mélòó ni bá ti wà tó fi ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mo ní yẹn òun kọ́ ló ni Mohbad o ẹ máa ṣẹ̀ṣẹ̀ ẹ máa ṣẹlẹ́yà sí ẹ mo fún yín ní three days mo ti pe gbogbo àwọn tó yẹ kí n pè ìyàwó ẹ ní right àti sin ṣùgbọ́n òun ní pé kọ́ má sin. ṣé gbọ́ ìyàwó ẹ ní right láti sin ó ní kúre ìyá Mohbad bring it on wàá rò ó gbé ọmọ ọba dání ó lẹ́nu ọ̀rọ̀ ṣé yẹn ló fi ń kàjọ ẹ̀ òrò torí Wùnmí gbé ọmọ ó gbọ́ba lọ́la dání ó lẹ́nu ọ̀rọ̀ àbọ̀gbọ̀ ìyàwó ẹ̀ ní right láti sin kó lọ gbé kó lọ sin Ti o ba wọlẹ̀ lóòyè kó má kì mí mọ́ kó lọ gbé Mohbad kó lọ sí ṣe bọ́mọ bí tó ń gbé sí kó lọ gbé kó lọ sí nà àbólórí burúkú nìyí ni wọ́n pe òkú ní òkú ayé òkú gbogbo àgbáyé ìwọ ni Wùnmí ní ráìtì láti sìn kó lọ gbé nà án ṣe bọ́mọ mọ́ṣúárì tó wà ṣe bóun àti wọn ló jọ gbé lọ ó lè rán Sam Larry ẹrú ọba kó lọ gbé nà án kó lọ gbé nà án ẹ lọ gbé bẹ̀ nà án kò ní nǹkan fún three days